náà àtúgbẹ́lọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala an tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́wà olùṣìpẹ́wà síwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá kọmọ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀rẹ̀ ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwà àtàwọn ọ̀gá wa gbogbo àwa jama'a lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ولا مسافة عنه يقول لا تلقيامة سيرا تعفين سيدا قل لا قل أعرأي قلنا القول المفيد على كتاب التوهيد العيت النام فانين لتيرا بابا محمد بن أبو وهاب كتاب التوهيد لا يملون لك تيافا محمد بن صالح وسيمين كجفوا وقبع صالة هذه الجزء الثاني لا أعرأي باب ما جاء في تنجيب باب ما جاء في تنجيب باب على عينك أوروه àwọn èèyàn kí ẹni pé wọ́n máa gbí sáńbọ́ọ̀dì ẹ̀ka rẹ̀ pé àwòràwọ̀ aláàjì fúláàní àwòràwọ̀ mẹ́rìnlá àbáyé àlàyé wá fẹ́ wá lórí ẹ̀fọ́ wa kí ni ipò àwòràwọ̀ nínú ṣẹ̀ríà Islam báàbù máa já àfitẹ́njìn àbí ìkọ́ ìmọ̀ nípa ìwà ìràwíwò فهي التنجيل قولوا إما نقبع مصدر النجم نجم بالشبيل الجين هنا نقول اكتلال مصدر يرتبي النجم فلو فالجين يدوم تشتير أي تعلم علم النجوم هنا نكين لولي وما نقبع يراوه موفمنت يراوه أبي نقبع أو اتكال تعصير النجوم àbí kí ẹ nígbàgbọ́ pẹ̀lú ìlápa ìlápa ìràwọ̀ lára ìtí ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ ilẹ̀ ayé wọ ilmu tẹ̀njí wọ ilmu ilmu yẹn kọ́sùn ilẹ̀ kìsmẹ́yìn afẹ́ra ní ìmọ̀ nípa ìràwọ̀ ó kú sí ọ̀nà méjì aláàkọ́ ń ilmu tààfíìr aláàkọ́ الثاني علم تيسير أبي وناني مبنت له موفمنت يروع يروع أتبقى بينهم فالأول ألا أقوم بعلم التعصير إما نقبع نلقبع يروع نقبع جنسله هذا ينقسم إلى ثلاثة أقسام إليه نتكسلا بتاع أنا أقوم إما نقبع يروع كسلا بجي المتعصير àti المتيسير تسبيح ẹlẹ́ẹ̀kejì pé ìmọ̀ra aláàkọ́ni fẹ́ tààsír ẹ̀kúnlẹ̀ mẹ́ta aláàkọ́ni فالأول علم التعصير ينقسم هذا قسم ينقسم إلى ثلاث الأقسام aláàkọ́ni أن يعتقد أن عابئ النجوم مؤثرة فاعلة ẹgbẹ́ ni kí ẹni gbàgbọ́ kó gbàgbọ́ pé ìràwọ̀ tí ń yọ yóò ó ní lápá kan tí ó jí nǹkan tí ó mọ́ nípa tí ṣẹlẹ̀ an yà tákàdá anna ábí nìjó mú fíratún fa ilatun kágbà pé ìràwọ̀ yìí nígbàgbọ́ pé ó ní kan lápá tí ṣe lórí bẹ̀ ìmọ̀ràn anna hiya kí nǹkan fáì rọ̀ ìràwọ̀ báyìí ló jẹ́ kí aburú báyìí ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ìràwọ̀ bá ti yọ gbogbo pé aburú ọ̀ṣẹlẹ̀ ní oṣù yìí ní wọ́n ìlà zálì àbí ọmọ tó bá bí ní oṣù yìí àwọn yóò jẹ́ bolórí rẹ̀ bolórí bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàáza ṣirikun ni لأن من دعا أن مع الله خالقا جبه من من تبان كلمة ولا باتنيا الكتن ددا فهو مشرك شركا أكبر شركا أكبر يلي أمور قبل الله باني أمور قبل أبلا فهذا جعل المخلوق مسخرا خالقا مسخرا وإذا دعا روح وصفه هنا يقولون هنا نندان كتورة تبطره tọ́rọ̀ fún akọ ni bí i bí bẹ́ẹ̀ ni irú shirka wo nínú tawhid irú ṣírkì wo lè yìí inú ìmọ̀ tawhid tawhid wo lọ́kọlù nígbà tí a bá ní mú ṣírkì asgar akbar wíjọ ọtakù ọkọlù tawhid nù inú àwọn akísàmù tawhid ìwúlọ́kọlù ń bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ nítorí kí ni jazakallahu khairan ilé yóò tọ́ kọlu tawhid rububiyya nítorí rububiyya ni ifradullah fi khalqihi ó wà lọ́pẹ́lẹ̀ kanun iná tó dẹ́dà ó di ó takù tawhid kí ni rububiyya ó wà very very important dábàá ń kà wọ́n báwọn káwọn kó àwọn afáyẹn kẹta bákan máa ma tí wọ́n gbọ́kàn lè tọ́bi dájọ́ rẹ̀ ó ti yé wa naam nígbà tó àyẹ̀jẹ̀ aláha sábàbà lè dá ibi ilmu gaib kọ́nà gba ìrà tó rọ̀ yìí yóò mú kaba ìṣẹ̀lẹ̀ yóò pé ìgbà tí ó ṣẹlẹ̀ lọ́dún inú ilé ìtọ́sẹ̀lẹ̀ ní nàìjíríà yìí

وتغييرات أتتجز على أنه سيكون كذا وكذا في انكباء يوصل انكباء يوصل انكباء يوصل مجمع صوت البوبو يداجو káwé kan yẹ sẹlẹ gẹ yọrọ náà pa bẹẹ gbọlọ wọn tẹ ní kó sẹlẹ láti dá wọn yọrọ ó di wa náà bẹ anna najmu fulani sọ́ra kaza wa kaza pé ìràwọ̀ báyìí wọ́n ló kọ́ àwọn ìràwọ̀ yẹn irú àwọn ó ní ìbò ó ní àwọn scorpion àbí wọ́n pè wọ́n láwọn leo àwọn ókọ àwọn ara wọn yẹn ó ní ẹwà tó má bí ọdún oṣù báyìí báyìí lọ́sẹ̀ rẹ̀ ọmọ ìrọ̀kà ó ní ọ̀gbìn anna nadmo fulani pé ìràwọ̀ báyìí sọ́ra kábà wọ kábà nǹkan báyìí báyìí sẹ̀rẹ̀ nípa yẹ kó la fẹ́yìí kó tó báyìí pé adal insan sayakuna hayatu shaqiyan bishiqa'a kìlápọ́jà olórí ibú ni كلا فعليه لولوري لأنه ولد في النجم فلاني تريد وباي لا يوم عبي نوز أسباي نوبي وحياته سيكون سعيدة كأن لا يولوري ريني كلا فقال لأنه ولد في النجم الفلاني وبي نوز باي باي فهذا اتخذ تعلم النجوم وسيلة لإدعاء المغيب eléyìí ọ̀lẹ́ wà mọ̀ nípa ìràwọ̀ ọ wá mú ní nǹkan tí mo mú mọ ntọ́pamá ntọ́pamá tó kókò sẹ́ńtẹ́ tí mo pẹ́ ntọ́pamá àfọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́dà ilmu gẹ́gẹ́ kófòrò mọ́kànjẹ́ mílíọ̀nù bẹ́ẹ̀ ni ìkìlẹ́mù pọ̀ ọmọ ntọ́ sẹ́ńtẹ́ ọ̀sẹ̀lẹ̀ ìwà kẹfìrí ni tẹ́lẹ̀ kí ni ọyọ́ yẹ kó ní abẹ́ islam lẹ́yìn قل لا يعلم من في السماوات والارض غيبا إلا الله سبق السنت أن تقول أنه من سمعت له ثم انتقى مع فلان وبعد صوت النمي آية 65 وعاذا من أقوى الأنواع حصر أوكي بك كسين كمية لن يرابا أي ثم انتقى ما لن يرابا كسين لن يرابا أولون كسوني لأنه بالنفع والإثبات ثم يحقوا وأقوى في رنين oye obi wọ pé láyà alẹ́mù kò sí tọ́ntọ́mà ìlọ́lọ́ àfọlọ́hùn náfi rẹ̀ ni láyà alẹ́mù ìsìbájẹ̀ ni pé ìlọ́lọ́ ó dí wà wọ́n ìsìbájẹ̀ fa ìdàdá àádùn alìmọ̀gẹ́ kàdàbà kòrán ẹni wá rò ní mọ̀ nípa tó pamá lẹ́yìn mẹ́tọ́lọ̀ tó báyìí ó ń já kòrán ní rọ́nù ó sọ pé kòrán sí rọ́nù ó dé ọlọ́mọ sọ̀wánù ẹlẹ́ẹ̀kẹta jíìmù eléyìí náà tàwíìdì wo ni ó kọlọ́kọlù mẹ́rin tàwíìdì wo kọlọ́kọlù mẹ́rin eléyìí ta kàí nìsí náà mo fẹ́ ká máa ronú sí ó di ọ̀rùn ní ẹsẹ̀ very very important kí gbé dáka bàbá sọ àkàmù sílẹ̀ kò lọ ara o ara o olórí ẹ̀bá نعم فكروا فكروا thank you ṣéwò ilá ṣéwò tẹ̀wọ̀hídì asma ọ̀sìfà sífà ọlọ́run ní gbọ́mọ̀ tó bá mọ́ sífà ọlọ́run bá ní kí ni ilmu gaib ó di okọ̀ ọlọ́run bá ní alimu gaib ó ṣe àádà àbíbẹ̀ ẹ̀kọ́ ni ṣẹ́tú bá pé mẹ́ ń bọ́ lọ́wọ́ bá du okọ̀ ni bẹ́ẹ̀ ni àfi pé kí ni a ń pè ní tẹ̀wọ̀hídì asma ọ̀sìfà ìfúrọ́dúnlá fi asma ìwọ̀sìfà ti ìlànà bèèrè láà وديوا لا نظير لا كسجال بيقولوا الله سبحانه وتعالى àwọn ìmọ̀ yẹn wà very very important tàbí tí ń ká àwọn ọ̀rọ̀ tàwí báyìí kama kama kama fi ṣẹ́ṣe number three ayi àtàkìdá ha sábàbà lè ọdọ́ sẹ́lọ káyẹ̀ wọ̀ṣẹ́m kó ní gbàgbọ́ nínú ọkàn rẹ̀ pé ńgbà kí nǹkan báyìí ti ṣẹlẹ̀ ìràwọ̀ báyìí ti yọmi أي أنه إذا وقع شيء نسبه إلى النجوم تين كما سيوني آه إلى عبادة يونجة تمام يقول كما يسرين ولا ينسب إلى النجوم شيئا إلا بعد وقوع كوني ويقول يقول كوني بين كتير دولة وقام بين كتير ما بعد تين كما سلامي وهذا شرك الأصغر إليه ما يبدو الشرك الأصغر وإن كان ينتقد هذا ما ثبت عن النبي صلى الله عليه وسلم في قوله إيه في كسوف يعني طبعا هذا ما قل وروا عن النبي محمد صلى الله عليه وسلم لما توسي خطبا لولي يوارونه لما توارواكم فنقول إن الشمس والقمر آياتان من آيات الله أتيونه لذلك دا دا دا آياتان من آيات الله عمل مجي كنوع يلبني لو أقصد الله بهما عبادة الله في الجربة وإروك إيه إنجا كان لي القيامة والسلفة أودي ورد في الجربة قلبة توباكم بوشين معنى ذلك أنهما علامة الإنذار كعلامة إكلوني كإيه أما صرح كما سوليبو بو ولما دبا سوري بو ولما على القرآن الكريم ولا لا إلا والجواب في وجهين من وجهين إدام تعفو وتبع بابير بان آدم وشكونا مجن على أول علاقة أنه لا يسلم أن كصوف تعثير في عوادث والعقوبات من من من جهد والكهت والحروب بين أنه لا يسل بها نبا أن القصوف أن للقصوف تأثيرا إكي ولو أني لقاك في أوادث بلون جزل والعقوبات بباوي من الجهد نبا كي أنجوا والكهت أبي كدو مارو والحروب أبي تقول سلي ipe ìràwọ̀ báyìí tẹ́yọ ọwọ́ ìrànlọ́fà olófogun tó ń jà ọmọ ìrànlọ́ wọ̀lẹ̀ ààbà kára nàbí sallallahu alaihi wasallam ìrìnlẹ̀ ti fẹ̀tẹ̀rẹ̀ báyìí pé innahuma la yanqasifani òyìn wọ́kù li mawti ahadi wala li hayati fúrúgbẹ́ nìkan kú àbíjúgbọ́ bí ẹnìkan كذا نجد كجالو عبد العزيز الغاية قصيدة ما إنما يخاف الله بهما عبادة الله بان في جرب ويرو كجالو قلت لألا يرجعون وهذا أقرب كل بعد داكم بي وتمام في هذا إلى رجل في سما ما سما سيدي له الثاني أنا كذا أنه لو سلمنا لهما تعصيرا tàbá gbà pé a ah, àtìràwà tó ṣùgbọ́n wọ́n ní ìlàpà kan fa inna nasa qad dalla ala zalika pé nasi yẹn tókà bẹ́ẹ̀ fa aza wa ma dalla ala nasi yajibu qawlu bihi jẹ́ pé nasi bá fi tókà bẹ́ẹ̀ jẹ́ni a lè sọ̀rọ̀ pẹ̀lú àlèfiṣe hujja ó di àlèfiṣe nǹkan ẹsẹ̀ hujja lakin yaqulu khasatan bihi yóò àjẹpẹ́ khasa special food ìṣẹ̀lẹ̀ yẹn ni ó di wa لكن الوجه الأول هو الأقرب إدام لا أقو جبنا دا قطع لا أقو يقول في سديد جلو أننا لا نسلم أصلا لأنه أن لهما تأثيرا في هذا آن آه، نبع إيه، إن كان يعني لا قال من كان يراه إيه، لأن الحديث لا يقتضيه ترى حديث يفتما اللبان والحديث ينص على تخويف hadith ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́run fi ń jẹ́rú bàbá ni kálíbà jáwọ́ kún bí n tàn síkẹ́ ọ̀dà ọmọ wá kífò Allah ta'ala ẹni jẹ́rú bàbá náà lọ́lọ́ọ̀bà wọ́n mọ̀ ọ̀wé ọkùnbá ní fi jẹ́rú bàbá náà ní ìyá rẹ̀ la asara lil kusuf fi dhalika kò sí lápá ìràwọ̀tọ́wọ́ kùn bí eléyìí inama huwa الثاني علم التسيير إما نبقى موفمنت راو وهذا ينقسم إلى قسمين إلينا قسمنا مجي الأول علاقة أن يستدل بسيرها على مسائل الدينية قالوا إلى وين الموفمنت التي منقى على مريسوا سيجمع قلبا معلومة وهذا مطلوب إليه انتدعني انتعني الفني انتدعني انتعني الفني وإذا كان يعين على مسائل الدينية واجب كان متعلم واجبا وقال الأمر أتوسي أسجد جورا يعني دين إيمان قال جورا يعني كما لو أراد أن يستدل بالنجوم على جهة القبلة تقول إيسي لما نقاروا سببا نجوبه لو نجومي tí wọ́n bẹ obi kíbla wa egu a ah, ìràwọ̀ mu ibi ọ̀nà ibi kíbla wa ni ó di yé wa lápẹ̀jú yìí sí lọ́dọ̀ tí wọ́n yìí bá yìí sí gbogbo wa máa pé ibi tó rùn sí yọ ní east dáàmà dojú kọ láti kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni kí n ti pé oòrùn yẹn ni àwọn ará sí àwọn lọ́dọ̀ tí wa east ni oòrùn ti yọ lọ́dọ̀ àwọn ẹlòmíì west ni àbí lọ́dọ̀ ẹlòmíì náà south ni ọmọ ìlàdà ni ó yé wa ẹ̀wòrú àwọn tó mọ̀ ń pa movement wọn kọ kàlẹ́dà wọ̀nyí gbogbo ẹ̀ náà movement ìràwọ̀ náà àwọn astronomy náà ni gbogbo wọn mà pààrẹ̀ mo sọ fún wa pé alọ travel lọ sí kẹ́bì pẹ̀lú ọ̀kan náà àwọn òṣìṣẹ́ yẹn bọ́ra àdùnwásí wà náà sí ó jáde àdùnwásí kèrà ní ọ̀rẹ́ wọn kan bẹ̀rẹ̀ máa tó jẹ́ bí náà ìbí máa sí almanar àjọ travel yẹn ni mo wá ń sọ fún wa pé ara ń sọ̀rọ̀ nípa ara ń kẹ́bìyè ní emphasis lórí ewì ọ̀rọ̀ ẹran àsìkò orun wọn pé àsìkò tó ń kírun àsìkò orun sì tó ara wọ́n ní one o'clock ní ọ̀rọ̀ o ó ní ìrùn one ó one sọ with all ebi na láwọn òfin mo ti rí pé after one ní òun tí ó ní ní ìṣẹ̀wáàrù tó ṣẹlẹ̀ inú kàlẹ́ndà yẹn adúlẹ̀ ibà mo ju ọ̀rọ̀ ẹlẹ́yìn ìgbà yìí àárín kò sí one two hundred di wa so kí ẹ máa ń pa àyẹ̀wò àwọn ni wọ́n bá fi gbọ́ owó ọ̀rọ̀ oṣù oṣù máa ń sọ̀rọ̀ nǹkan náà ń pa ọ̀rọ̀ oṣù oṣù ó wa. نعم كما لو أراد أن يستدل بالنجوم على جهة القبلة فالنجم فلان يكون في ثلث الليل قبلة قبلة كانت بعد وانترب للناس إلى وباء ما يري قبلة أو إنهم مبجمة أوديوا ونجوم فلان ونجم فلان يكون في ربع الليل وادي وان one quarter of the night ìràwọ̀ a mẹ́wàá ní báyìí wà á dà fi fa'idun azima eléyìí fa'ida ní ẹ̀yìn bàtí ibra hasan ọlọ́ọ̀bà musa fúrújì ní oye ọlọ́run ló ní kí obìnrin ẹ̀mọ̀ ń pa àti kí èsì ni gbogbo ọkọ̀ ẹ̀mí ẹ̀rọ̀lú nira kí a ti mú sọ ẹ́ ọ̀sọ́ rí ma ìyájábà lọ́kọ́ sọ ọ̀ntọ́ lẹ́yìn ni ọwọ́ àbá èmi ọmọ ń pa rẹ̀ èmi ọmọ ń pa rẹ̀ ọ̀rẹ́ kí ní ẹgbẹ́ ní ẹgbẹ́ àgbà sàtífíkẹ́tì nǹkan ló tó mọ̀ nǹkan yìí ìyá bọ́n asan lọ sọ fún wa bọ̀rọ̀ asan dẹ̀ níyà sí kà lọ́dọ̀ ti wa ó ní ẹjẹ́ fàrin gbára tó jọba ti sùn jù lọ́nà kíbla báyìí yọ ọ̀rọ̀ ó dẹ̀ ní orí ìdá ìfẹ́ já nírọ́ tó jù yẹn súgbà ta ní kò sùn dáadáa òjò ọmọ máa fi ó bí wa ìmú wọn tó máa dámàrà eh, hannun fún wa jọ ìgbé ẹ̀ fún wa jókòjò àbá ti kírun wa tán àbá ti wọlé a tó bẹ̀rẹ̀ ọlọ́run kó sànù wa wọ̀sánì wà ìṣẹ́dẹ̀ ibi sẹ́rí alamọ̀sáré ìdúnìyàwó àbí o na ní kwẹ́kwẹ́ mọ́ lò fáyé mọ́ mọ́ lò fún alamari ayé wà á dára bá sàbìyì àwọn tó ń travel ó sahara yari ọ̀ká wà ma ń pa sọ́lọ́mì torí àwọn ìyàwó ọdún yẹn gbogbo ilé náà nípa alámàrí ayé ni wọ́n á bá sàbí wọ́n wọ́n na ọ̀hán ilé náà tẹ́lẹ̀ náà wọ́n àwọn àwọn i aláàjihad kó mọ̀ pé bí يستدل على بها على جهاد لك كالمعرفة عن الكتب يقع شامل شمال كوكبي ما الله باي بي يقوي أولي أما جانينا نقول أما كتاب أما كتب أولي أقو كما لا باي بي يقوي لبي أولي آه أي باي لوا أي باي لما في الله وما إلى ذلك لا فجل أورو ما تما واو أسور مدانيسي kẹ́nìkan gbá morílùsù Ramadan morílùsù Ramadan morílùsù Ramadan ó wá ní bolo ti wá ní báyìí ló bá náà sí báyìí fún abẹ́ òkúrọ́ ni torí jí àti òṣùmọ̀ ti yọkọ yẹn ó ní wà ó ní wàá pé òkú ló bàa pé ìgbà ni wọ́n máa bí makini yẹn wọ́n máa gba àti kúrò àbẹ̀tú àwọn ìgbà bolo ti ló bí ọyọ وجدي وهو أقرب تدلك ليكن منه بدور حولها شمالا تدوب تجدد لكي أسمى به انتو لكي حبيت ما فيني لكي نوتر وكذا بالي وعاذا جائز ليس لي قال تعالى وعلامات بالنجم يهتدون أوامني كذوروا كذوروا وما فيما أنتون فقط أما سيلوس tẹ bá wà lójú omi tẹ ẹ rí kankan má àfo ọ̀tún omi ẹ̀ṣẹ̀ omi tẹ ẹ rí mọ́ tẹ́gbà ìtí àwọn ọmọ bí lónà ìràwọ̀ wọn fi máa mọ̀nà náwó sáà ní ẹlẹ́ẹ̀kejì nẹ̀tẹ́bí bí ara fòsòl kó wọ́n má gba ẹ̀rùn ìgbà òjò ọmọ ìrà zarik fásitì báyìí fásitì rọ̀bì wọ́n wà máa yá àrífù bí tààlé manazil kamar a máa máa pẹ̀lú àwọn ibùsọ̀ àwọn òṣùpá ni فهذا قرأوا بعض السلف إلي أما فامي تقو نكبامو وإباعة آخر وعباء آخر وكان آخر صبر به كما يقول عزق أسبايل جوابيل عزق بايل والذين قرأوا قالوا أما تمام مسلنا كرونا بايك يكشى إذا قيل عمبير طلع النجم الفلاني فهو وقع شتاء أو صيف في إلى وبايو طلع النجم الفلاني إلى وبايو فهو وقت الشتاء أسكتتوا لي والسيقى بسكوا لي أن بعض العام يعتقد أنه هو الذي يأتي بالبرد أو بحر أو بالرياح على المكان دبان بايو كبايا إلى وطي ويلجكي أسكتوا وبا أبيكي ورمو أبيكي ورمو أبيكي والصحيح حمد بن رجل عدم القراء كم نلقاكم كما سيأتي إن شاء الله بلا يرسي وقلوب وروبة قالوا بقى يا حبيب صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته àwọn ọmọ yíò sí pàtàkì mú wo ṣúgbàmí ìjànyọ́ kan àfáà kan tí ń ṣe òun pé fẹ́ máa fúrú pé èyí ní máa kọ̀kọ̀ èyí ní máa nípa ìmọ̀ kọ̀kọ̀ àwọn tí ń ṣe hújá ní ọ̀pọ̀ ó ṣe sáyẹ̀nsì àwọn ẹni tí wà máa ń pa ìmọ̀ àtàwí dáadáa àlàyé èyàn fẹ́ kọ́nfíìsẹ̀ ó di wà bẹ́ẹ̀ ni ìrọ́ gbogbo ìpàátà ó ní bí tó ti wúlò àmọ́ bí kẹsì gbogbo ẹ̀ náà ló wúlò lọ pé yíwọ́n á mú tí ó ṣẹlẹ̀ ọlọ́mọsáfọ̀rẹ̀ yìí ọlọ́ọ̀bàá سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم وعليكم السلام تمام social media tó ti fi ránṣẹ́ sí wa táwọn àwọn òkú bóyá kò ní di mohammed islam àwọn òyìnbó ni wọ́n ní àwọn fẹ́ ṣe ìyàwó tí ó jẹ́ robot táwọn yóò máa fẹ́ so wọ́n ń promote kìnìún yẹn so àwọn èèyàn wá ń sọ pé kí ni Islam sọ nípa irú àlámọ̀rí tí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ nísìn tí wọ́n rọ́bọ̀tì tí ó wà jẹ́ yẹ́bí obìnrin obìnrin táwọn yóò fẹ́ níyàwó. orí bùyì èèwù lọ bá wọn ṣe bẹ́ẹ̀ zinana ni ah, Sayyidina Abdullahi bin Abbas radiyallahu anhuma. ọkẹ́ òun tánjọ́ kan wọ́n ọmọ kan wá ọmọ kan wá ń tẹ̀lé wọ́n bá ìpọ́mọ̀ ìfẹ́ kò kò sọ̀rọ̀ lọ́pùwá kí ló dé ní kéèkì ní àjọba bá pé kéèyàn máa sójú ara kí nǹkan fi jáde ó di sínú abàmì nítorí ọlọ́wọ́ bá sọ fún wa pé nígbà tí ó ròyìn àwọn mùsùlùmí odò walladhina li furujihim hafizun illa ala azwajihim àwọn tí wọ́n ń sọ abẹ́ àwọn tó pé ìyàwó wọn ní òmà fẹ́ rọ́bọ̀tì sí ìyàwó rẹ̀ ó dé rọ́bọ̀tì sí ọ̀nà pé azwaji ẹ̀kọ́ ni rọ́bọ̀tì ìmọ̀ fọwọ́ sojú ara tí ó yí jáde ara yẹn wọ́n kò zina yed gidi gan ó di àwọn zina yẹ bi so the same thing náà ni àwọn tó wọ́n ń ṣe irinṣẹ́ kan tí wọ́n gbọ́n àgbọn ṣe ó di gbogbo àtibáyé àwọn obìnrin jẹ́ ni torí ọlá yẹ pé àwọn ni wọ́n ṣe é wọ́n lè ṣe lọ́yẹ pé enjoyment wọn ní bẹ̀rẹ̀ fẹ́ di ti ara obìnrin gidi àwọn wọ́n kàn pa àwọn obìnrin sí wọ́n ti pa àwọn obìnrin gidi tí wọ́n ṣe wọ́n ṣe madigo àbíkínìkan wọ́n yàrá dárí ó di yé wa bó ṣe rí nìyẹn lára ìbẹ̀rẹ̀ ayéjẹsà ọlọ́run dẹ̀ mú wọn ọlọ́run mú wọn mo ti ń bàjẹ́ tó yín àfẹ́ tiwọn ni àwọn dínkù sí àwọn ti pọ̀ sí ni búrọ̀ kan sọ fún mi nípa population Nigeria bàdé yẹ two thousand and fifty ó ní nísìnyí pẹ̀lú ìdúràdì kọjá yìí nísìnyí Nigeria Muslims are about sixty five percent by the year two thousand and fifty ní about twenty seven years to come á ti di eighty five percent tó lákà ń pọ̀ sí àwọn ti rí obìnrin yíbò kan sọ fún àwọn yíbò wípé ẹ̀ka ń bínú pé àwọn haúsá pọ̀ jù lọ haúsá máa wù wọ́n marry four wives you are there with one wife and you you born three or four children haúsá máa ní ẹ̀lọ́wọ̀ about fifteen twenty twenty five children. Uh, children. Uh, uh, eh?